ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run alágbára jùlọ àwa síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín à ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti ní òye ọ̀rọ̀ ọlọ́run àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù à ń bẹ̀ yín wípé gbogbo ọkàn tí ń rìn kiri gbogbo ọkàn tí kì í lè dúró tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín ẹ bá wọn wí ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù ẹ ṣàánú fún wa bí ó ti máa ṣí ìwé mímọ́ ẹ là wá lójú ẹ ṣe wa ní iyè kí òye kí ó lè yé wa kí a lè mọ bí a ti gbàdúrà kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ adúpẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ ni orísun ìyè ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ ìkan náà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun ìyè lónìí à ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn ìwé òwe orí kẹtàlélógún ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ọmọ mi fi àyà rẹ fún mi kí o sì jẹ́ kí ojú rẹ kí o ní inú dídùn sí ọ̀nà mi àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí wọ́n sọ̀rọ̀ nípa àyà tàbí nípa ọkàn ènìyàn tàbí nípa inú ènìyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu. E nínú ọkàn nínú àyà ẹ̀dá wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara ọ̀rọ̀ sísọ lẹ́nu tàbí aṣọ wíwọ̀ tàbí ìrìn bí a bá lè ṣe àkọwé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú bí a bá ti fi wọ́n ṣètò wọ́n rò wípé èyí ti tó àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn ó ṣeé ṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúwàbí wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn ìyípadà àyà ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó di mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun òun ni bí ọkàn wa ti rí òun ni bí àyà wa ti rí àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn ti ìyípadà àyà bí kì í bá ṣe bẹ́ẹ̀ a ó rí i wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olówa nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ni ó fi ó ń sọ wípé ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ pa ọkàn rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyè èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa wọ́n ń wá láti inú ọkàn èyí ni Jésù Kristi ń sọ nínú Matthew orí kejìlá Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin tí í ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú li ẹnu e sọ nínú ọ̀pọ̀lọpọ̀ tí ó ń jáde láti inú ọkàn láti inú àyà wa ni ẹnu ni ó ń sọ ìwà tí a ń rí lóde ó jẹ́ ohun tí ó ń jẹyọ láti inú èyí tí a ní láti inú ọkàn nítorí bẹ́ẹ̀ ni ó fi ṣe pàtàkì wípé kí a mọ̀ pé bí a bá fẹ́ sin ọlọ́run bí a bá fẹ́ ṣe ohun ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run a ní láti ní ìkọlà àyà a ní láti ní iṣẹ́ ìyanu lè ó kan àyà wa a ní láti ní ìyípadà tí ọlọ́run nìkan lè ṣe a ní láti ní ní àyà wa ohun méjì ni a ó mẹnuba ìkókó méjì nínú ọ̀rọ̀ yìí ìkíní ipò tí ọkàn ènìyàn wà ipò tí ọkàn ènìyàn wà èkejì ìyípadà ọkàn ọmọ ènìyàn ìyípadà ọkàn ọmọ ènìyàn lákọ̀ọ́kọ́ kí a wo ipò tí ọkàn ọmọ ènìyàn wà gbà tí a sọ wípé ọmọ ènìyàn èyí jẹ́ ọkàn tí kò tí ì dàtún bí ọkàn tí a kò tí ì yípadà ọkàn tí kò tí ì ní ìfọwọ́tọ́ ìyípadà látòkè wá irú ipò wo ni irú ọkàn bẹ́ẹ̀ wà yẹ kí a wo Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́ lẹ́yìn tí ádámù àti éfà ti ṣubú ní ọgbà ídẹ́nì láti ìgbà yìí gan ni a rí wípé ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú olówa nítorí gbogbo ìṣe gbogbo ìwà gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí ó jẹ́ ohun tó burú jáì ó ṣeé kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn àwọn ẹlòmíràn máa ń rò wípé ẹlẹ́sìn ó ti tó ó ti yege níwájú ọlọ́run ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń hù kì í ṣe nípa ti ẹ̀sìn ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀ ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé ṣùgbọ́n ìwé mímọ́ tàbí ìwé kíkà èyí kò yí ọkàn padà a ó rí i wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí ó ṣeéṣe kí á rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí ó ṣeéṣe kí á rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìn díẹ̀ ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn a ó rí wípé irú ẹni bẹ́ẹ̀ ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu ẹsẹ̀ karùn yìí èyí ni ó fi ń sọ fún wa wípé nítorí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí ṣé nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni àtàbí nítorí pé wọn ò kàwé tàbí nítorí pé wọn ò tí ì rìn jìnnà sí àwọn orílẹ̀-èdè mìíràn rárá èrèdí ìwà búburú yìí ni wípé èrò ọkàn wọn èrò ọkàn rẹ̀ kìkì ibi ní lójoojúmọ́ bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi ó jẹ́ kìkì ibi èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀ ṣe búburú díẹ̀ ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi kì í sì ṣe ní ìgbà kan ó jẹ́ lójoojúmọ́ èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ rẹ̀ fún àwọn ọmọdé ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó a máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára àdúrà àgbáyọrí àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó wọn fẹ́ lọ́kọ wọ́n á máa wo bí ẹnìkan ṣe jẹ́ ẹlẹ́sìn tó wọ́n á máa wo bí ẹnìkan ṣe já fáfá nínú iṣẹ́ ìsìn Ọlọ́run ó ṣe é ṣe bí a ti ń wá sínú ilé ìsìn kí á rí ẹnìkan ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin ó ṣe é ṣe kí ó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tètè dé sí ilé ìsìn bí a bá ti ń kó àwọn àga ìjókòó a máa bá wa kó bí a bá ti ń kó ìwé orin à ń kó nǹkan mìíràn a máa bá wa kó kí ẹni tí ó fẹ́ gbéyàwó kí ó máa rò wípé à bí òun bá lè gbé irú ẹni báyìí níyàwó ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn báyìí ẹni tí ó já pápá nínú ìsìn ọlọ́run báyìí wípé òun á ní ayọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wa kò mọ̀ wípé ẹni yìí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó já pápá ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó tẹra mọ́ ìsìn ọlọ́run láì gba àdúrà àgbàyọrí sí ìgbàlà sí ìyípadà ọkàn tàbí ẹlòmíràn bí wọ́n bá fẹ́ gbéyàwó wọ́n máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ̀ wípé ọkùnrin yìí ojoojúmọ́ ló wà ní ìmọ́tótó ojoojúmọ́ ló dàbí ẹni ó dàbí ẹni pé ẹni ẹni yìí ó rí nǹkan jẹ ó sì ṣẹ́kù nítorí bẹ́ẹ̀ wọ́n á máa rò wípé irú ẹni bẹ́ẹ̀ ni àwọn fẹ́ ní lọ́kọ tàbí kí wọ́n rò wípé ó jẹ́ ẹni tó ń ṣòwò ẹni tó ń rìn káàkiri bó bá ti ń lọ sí ìlú àwọn haúsá tó lọ ń kó bóyá ẹ̀pà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn ìbò bóyá iṣu ló fẹ́ lọ rà ni bóyá nǹkan míì bó ti ń lọ ló ń dé aṣọ tó sì ń wọ̀ bó ṣe ń náwó irú mọ́tò tó ń lò àwọn ẹlòmíràn máa rò wípé ah, bí a bá ní irú ẹni báyìí lọ́kọ bí a bá lè gbé irú ẹni báyìí sílé ó dàbí bí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn ohun tí ò wọn ni wípé ìwà rere kò ti inú owó wá ìwà rere kò ti inú ti gbajúmọ̀ wá ìwà rere kò ti inú ẹ̀sìn wá ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá èyí ni a fi máa ń tẹ̀mọ́ni létí níhìn wípé bí a bá dé inú ìjọ ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run kí a ní ìyípadà ọkàn tàbí bí a bá fẹ́ gbéyàwó ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni yẹ kí a wo Sámúẹ́lì kínní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje Sámúẹ́lì kínní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n Olúwa wí fún Sámúẹ́lì pé má ṣe wo ojú rẹ̀ má ṣe wo ìrísí rẹ̀ ni ohun tí a ń sọ níhìn-ín tàbí gíga rẹ̀ nítorí pé èmi kọ̀ ọ́ nítorí tí olúwa kì í wò bí ènìyàn ti wò ènìyàn máa wo ojú ènìyàn máa wo ìrísí tàbí gíga tàbí bí ènìyàn ṣe wọṣọ tàbí bí ènìyàn ṣe lókìkí tó ṣùgbọ́n olúwa a máa wo ọkàn ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ Ọlọ́run wọn kò ní ìyípadà ọkàn àti wípé èrò inú wọn kìkì ibi ní lójoojúmọ́ nínú ìwé oníwàásù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹta oníwàásù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹta èyí ni ibi nínú ohun gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsínwí ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé àtìlẹ́yìn èyí ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn òkú ó yẹ kí òye yé wa níhìn-ín ohun kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi bí a bá sọ wípé ìgò kún fún omi ó jẹ́ wípé ó ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi ohun sínú ìgò yìí bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀ ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi a fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí bákan náà àyà ọmọ ènìyàn bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi ó wá ń sọ fún wa wípé ìsínwín ìwà ibi ni ó wà nínú wọn ní ìgbà tí wọ́n wà lé ayé onílẹ̀yìn náà wọ́n á kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí ọlọ́run kò bá tí ì yí ọkàn wa padà ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀ èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ kì í ṣe wípé kí a sọ wípé ah mo ti kúrò ní ìjọ sẹ̀lẹ́ mo ti wá ń wá sí dípà èyí ni kò tí ì fún ọ ní ìyípadà èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan o bọ́ sínú ìjọ mìíràn bí o bá ti dé ìyìn bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú olówa kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀ tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀ o fi àbẹ́là àti túràrí sísun nìkan o fi sílẹ̀ èyí ní ṣe pàtàkì ṣùgbọ́n kò tó a ní láti wá síwájú olówa kí a sọ fún ọlọ́run wípé ọkàn ibi ni a gbé ni a ń gbé káàkiri a sì ń fẹ́ kí ọlọ́run kí ó ṣe ìyípadà àyà ìyípadà ọkàn fún wa kí a bá lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ èyí ni ó ṣe pàtàkì èyí ni a ní láti bójútó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka bíbélì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti jẹ́ ẹni tí ó mọ bíbélì kì í ṣe wípé ó kàn yẹ kí a mọ bíbélì sí àkàsórí bí a bá ti dé ìhín bẹ́ẹ̀ ni a láti máa gbàdúrà fún ìyípadà ọkàn ìyípadà àyà nítorí èyí ni Ọlọ́run ń retí kí a bá lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ bí a tilẹ̀ ń wá sí ilé ìsìn bí a tilẹ̀ ń ka bíbélì bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó jáfáfá nínú iṣẹ́ ìsìn bí a tilẹ̀ ń lọ sí ìdàpọ̀ ojú ilé bí a tilẹ̀ ń káàkiri láti ṣe ìjèrè ọkàn bí kì í bá ṣe wípé a ti gbàdúrà tí ó dáni lójú tí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ ọlọ́run wípé a ti ní ìyípadà ọkàn bí kì í bá ṣe pé a ti ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tí a ń ṣe yóò jẹ́ òfo àti ohun tí kò lérè níwájú olúwa ọlọ́run ní láti yí ọkàn wa padà nítorí wípé ọkàn ènìyàn ó jẹ́ ohun tí ó burú jáì nínú máàkù orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún máàkù orí keje ẹsẹ̀ ìkọkànlélógún nítorí láti inú èyí ni láti ọkàn láti inú ọkàn ènìyàn ní èrò búburú tí í jáde wá panṣágà àgbèrè ìpànìyàn olè ojúkòkòrò ìwà búburú ìtànjẹ wọ̀bìà ojú búburú ìsọ̀rọ̀ òdì ìgbéraga ìwèrè láti inú láti inú wá ní gbogbo nǹkan búburú wọ̀nyí tí í jáde wọ́n á sì sọ ènìyàn di aláìmọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn ohun tí a ń ṣe bíi wípé à ń fún àwọn alágbe lówó tàbí à ń ṣe àwọn nǹkan mìíràn bí ìwà ọmọlúwàbí èyí kò yí ipò tí ọkàn ẹ̀dá tí ó wà èyí kò yí padà ohun tí a ní láti ṣe ni wípé kí a ké pe ọlọ́run ohun tí a ní láti ṣe ni wípé kí a jẹ́ kí agbára ọlọ́run oore ọ̀fẹ́ látòkè wá kí a jẹ́ kí ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó wọnú ọkàn wa kí ó yí wa padà kí ó mú kí ipò tí ọkàn wa wà kí ó wá sí ìyípadà ní ìgbà mìíràn ni a máa ń rò wípé bí ènìyàn bá ní ìwà ọmọlúwàbí tí ìwà rẹ̀ tí ó dàbí ẹni wípé ó dára lójú ènìyàn a máa ń rò wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ ẹni ìgbàlà láì ní ẹ̀rí tàbí ìrírí ìyípadà ọkàn èyí jẹ́ àṣìṣe púpọ̀ ó yẹ kí ó yé wa wípé bí kì í bá ṣe wípé ọlọ́run fún ara rẹ̀ ni ó yí wa padà síbẹ̀síbẹ̀ a ó jẹ́ ẹni tí kò mọ eléèrí níwájú olúwa àwọn èrò inú ọkàn wa àwọn ìpinnu wa àti àwọn nǹkan tí à ń lépa yóò jẹ́ ibi níwájú ọlọ́run èyí ni ọlọ́run fi sọ fún wa wípé ọkàn ọmọ ènìyàn ó jẹ́ ọkàn tí ó burú jáì kò sí ẹni tí ó lè mọ̀ nínú Jeremiah orí kẹtàdínlógún jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ ó sì burú jáì ta ni ó lè mọ̀ èmi olúwa ní wá àwárí ọkàn ènìyàn èmi ní dán inú wò àní láti fi í fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni àpẹẹrẹ tàbí àpèjúwe tí Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ọkàn ènìyàn ti rí ohun tí ó sì ṣe pàtàkì ni wípé a ní láti ní ìyípadà ọkàn bí kì í bá ṣe pé ìyípadà ọkàn yìí wá a kò ní lè ní ojú rere níwájú Olúwa a kò ní lè bá Ọlọ́run rìn nítorí pé àwọn àpèjúwe tí Bíbélì ṣe nípa ọkàn ni wípé ọkàn ènìyàn ó jẹ́ bí ọkàn tí ó le gẹ́gẹ́ bí òkúta ó ní ọkàn wọn le bí òkúta adamanti ó sì jẹ́ ọkàn ìgbéraga ó jẹ́ ọkàn ìwà búburú ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí èyí jẹ́ wípé ó dàbí ẹni wípé tinú mi ni wọ́n ṣe ó pọ̀ fún wọn ẹlòmíràn bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run bí a bá wéwèé nípa ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe àpèjúwe tí a kà á tí a ṣe ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n a sọ wípé lóòótọ́ ló yé òun àti kọ́ lórin àti wàá ní wàásù àti gbà á ládùúrà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa sọ wípé ohun tí òun yóò ṣe òun ni òun yóò ṣe síbẹ̀síbẹ̀ ọkàn wọn kún fún òkùnkùn ọkàn wọn kún fún agídí ọkàn wọn kún fún ìtànjẹ ó sì kún fún ojú kòkòrò èyí ni ọlọ́run fi ń sọ fún wa wípé ó ṣeé ṣe kí a máa wá sínú ìjọ ó sì ṣeé ṣe kí a máa lọ sínú ìjọ mìíràn ó ṣeé ṣe kí a wà ní ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti bíbélì tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn a kò ní lè gbé pẹ̀lú olówa a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run nítorí ọkàn wa ni ọlọ́run máa ń wò ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa ó mọ ipò tí ọkàn wa wà ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú olúwa ẹni tí a kò bá tí ì yí padà ọkàn rẹ̀ ó dàbí ipò òkú ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀ níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá ẹ ṣe gáfárà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yàgbẹ́ sí irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀ ó sì dàbí ibi, orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú àwọn èrò búburú àwọn ìpinnu búburú rò àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú olúwa ó jẹ́ orísun omi búburú tí pani tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá ó jẹ́ ilé ìdọ̀tí ó jẹ́ orí ààtàn ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu àwọn ìlànà àwọn èrò búburú tí wọ́n ti ń jáde ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀ kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú olúwa nínú Matthew orí kẹtàlélógún Matthew orí kẹtàlélógún níbẹ̀ ni ọlọ́run ti ń sọ tí ó ti ń ṣe àlàyé láti ẹnu jésù kristi ní kíkún nípa ìwà ènìyàn matthew orí kẹtàlélógún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ń fọ òde aago àti àwo pọ̀kọ́ ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n fi ìjọ dípà tí wọ́n fi bojú ẹlòmíràn ó ṣeé ṣe kí ó rìn bí ọmọ ọlọ́run nígboro ẹlòmíràn ó ṣeé ṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ ọlọ́run nígboro ẹlòmíràn ò ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ ọlọ́run nígboro ṣùgbọ́n jésù kristi ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè nítorí wípé wọ́n ń fọ òde aago mọ́ ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú ọlọ́run ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédéé ó dàbí ẹni pé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára ṣùgbọ́n ní inú wọn nínú ọkàn wọn wọ́n kún fún ìrẹ́jẹ wọ́n kún fún wọ̀bìà wọ ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lí òde ṣùgbọ́n nínú wọ́n kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa kí a gba ìmọ́lẹ̀ ìhìn rere láàyè láti tàn sínú ọkàn wa kí a sì gba ẹ̀mí ọlọ́run láàyè láti wá ọkàn wa rí kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé ẹ fi ọlá fún ọlọ́run fi ògo fún ọlọ́run lóde ajẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde ajẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde ajẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojú ilé ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ ṣùgbọ́n ó sọ wípé ní inú wọn kún fún ẹ̀gbin gbogbo ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀ èyí ni a fi máa ń sọ wípé bí a bá dé inú ìjọ kí a má fi iṣẹ́ ìsìn pa wá lórí kí a má fi iṣẹ́ ìsìn di wá lọ́wọ́ àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí òye kò yé wọn bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà wọn máa sọ wípé ẹ ṣe dápọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ à ń fẹ́ àwọn òṣìṣẹ́ à ń fẹ́ àwọn àjèrè ọkàn à ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára èyí kò sì dára bẹ́ẹ̀ bí a bá ti parí ìsìn ó ṣeé ṣe kí wọ́n máa sọ wípé ẹn a fẹ́ rí adarí wa àwọn elédè yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí ó yẹ kí a gbádùn adarí wa bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn bí a bá fẹ́ rí tìbí bí a fẹ́ rí tọ̀hún kí ó lè lànà fún wa ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a gbàdúrà bí a bá ti ń parí ìsìn èyí kì í ṣe pé kí a jáde kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta kí a máa ṣẹ̀fẹ̀ níta bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́ ó yẹ kí a mú lọ sí orí eékún wa ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀ a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́ yẹ kí ó yé ọ adarí ṣe gáfárà fún mi kí n bá ọ sọ̀rọ̀ ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè yorùbá nísinsìnyí a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí kì í ṣe wípé a jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí kì í ṣe wípé a ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀ bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀ kí àwa náà kí a lè ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́ bí a bá ti parí ìsìn adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀ adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́ láti lè ní ìsọdímọ́ bí ò bá tí ní ìsọdímọ́ àbí o rò wípé torí a ti sọ ọ́ di adarí èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́ àbí o rò wípé torí pé a ti sọ ọ́ di adarí agbára ìfikúnni ẹ̀mí mọ́ ọlọ́run ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́ rárá ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹlòmíràn bí a bá ti ṣe tán ẹ mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi ẹ mo fẹ́ lọ bẹ̀ wò mo fẹ́ lọ wo lágbájá mo fẹ́ lọ wo tẹ̀mẹ̀dù ò ní gbàdúrà ò ní wọ ojú ọlọ́run ò ní gbàdúrà àgbáyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá bí wọ́n ṣe ń lọ nìyí láì ní ìfọwọ́kàn olówa ìyípadà àtòkèwá nínú ọkàn wọn wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn gbà tí a ti ń ka àkàsórí bíbélì gbà tí a ti ń ka bíbélì láràárọ̀ gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ deeper life wípé ó ti parí nìyẹn nítorí bẹ́ẹ̀ bí jésù bá dé à ń bá lọ sí ọ̀run ni kò rí bẹ́ẹ̀ a ní láti ní ìyípadà ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ gẹ́gẹ́ bí ó ti rí bí ó bá gba ẹ̀mí ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìrere sínú ọkàn rẹ ó rí i wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́ wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́ wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù wo Jákọ́bù wo Jòhánù wo bí wọ́n ti wá wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde wo ojú kòkòrò wo ìwá ipò nínú wọn wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn kí àwọn kí ó wà lọ́hùn-ún tí jésù sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín gbà tí àwọn mẹ́wàá tó kù gbà tí wọ́n gbọ́ wọ́n ní ìrunú èyí tí a ń sọ nìyí a lè máa sọ pé à ń tẹ̀lé jésù a lè sọ wípé a ọmọ ẹ̀yìn wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa wo ìlépa tí ó wà nínú ọkàn wa wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn tí a ní láti gbàdúrà lé lórí tí a ní láti sọ fún ọlọ́run wípé ọlọ́run yẹ̀mí wò ọlọ́run wá mi rí ọlọ́run wá dì mí ọlọ́run wo inú ọkàn mi àwọn nǹkan bí ẹ̀gbin àwọn nǹkan bí ìwà búburú àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́ aláìyẹ níwájú rẹ bá mi mú wọn kúrò èyí ni àdúrà tí a ní láti gbà kí a rí wípé àti ní ìyípadà ní tòótọ́ ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tèbí òun fẹ́ lọ rí ẹni tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹlòmíràn sì nìyí bí a bá ti ń gbàdúrà bóyá àwọn ò fẹ́ gbàdúrà ni a ó rí wípé ẹlòmíràn a máa fẹ́ kọjá a máa tọ́ wa wípé àdúrà yín náà ti pọ̀ jù mo fẹ́ kọjá o nínú ilé ìsìn a kì í ṣe bẹ́ẹ̀ tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ pé aṣọ́nà adènà ni ẹnìkan máa wá láti ìta ẹ mo fẹ́ rí ẹ màmá Bísí mo fẹ́ rí ẹ arákùnrin báyìí báyìí ibi tí ẹni yìí ti ń gbàdúrà tí ó ti ń bá ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé òun fẹ́ ìyípadà ọkàn òun fẹ́ kí ọlọ́run kí ó wá kọ ọkàn ní ìlà òun fẹ́ kí ọlọ́run kí ó wá yí òun padà ibẹ̀ ni ẹni tí ó jẹ́ aṣọ́nà adènà ni wọ́n máa ti wá lu ẹni tí ó ń gbàdúrà wọ́n béèrè ẹ wọ́n béèrè ẹ èèyàn ń bá ọba ọ̀run sọ̀rọ̀ èèyàn ń bá olúwa olùgbàlà sọ̀rọ̀ èèyàn múra sílẹ̀ láti lè jẹ́ ẹni pípé ẹni yíyẹ níwájú ọlọ́run àwa tí a tún jẹ́ adènà nínú ìjọ àwa ni à ń dí wọn lọ́wọ́ tí a kò jẹ́ kí wọn kí ó gbàdúrà ó ṣeé ṣe kí ó jẹ́ wípé adarí tí ó mọ ọlọ́run adarí tí ó mọ bí ó ṣe ṣe pàtàkì tó láti bá ọlọ́run sọ̀rọ̀ bí a bá ti wàásù báyìí tán tí ó ti dúró níwájú wa nígbà tí a ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà tí a bá ti parí ìwàásù òun pàápàá á kúnlẹ̀ á bẹ̀ sí ní gbàdúrà á bẹ̀ sí ó ṣeé ṣe pẹ̀lú omijé ó ṣeé ṣe kí ó máa gbàdúrà sókè ó ṣeé ṣe kí ó máa sọ fún ọlọ́run ọlọ́run sáà iṣẹ́ ìyípadà pátápátá ọlọ́run sáà fún mi gbogbo nǹkan tó wà nínú ọkàn mi ní ìsàlẹ̀ ọkàn mi àti etí mo mọ̀ àti etí mi ò mọ̀ jẹ́ kí ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó hu wọn jáde kí n bá lè ní kí n bá lè jẹ́ ẹni tí ó jẹ́ ẹ̀tẹ́wọ́gbà níwájú rẹ bí ẹni yìí ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni aṣọ́nà kan yóò wá tọ pẹ́pẹ́ ló wá sọ ni ó sọ pé ah wọ́n ń béèrè yín o wọ́n ń béèrè yín o a ò ní jẹ́ kí wọn kí ó múra sílẹ̀ fún ọ̀run a ò ní jẹ́ kí wọn kí ó gbàdúrà ní ọdún tí ó kọjá ni mo ṣàlàyé dáradára ni mo sì fi lélẹ̀ wípé a kò gbọ́dọ̀ dí ẹnikẹ́ni lọ́wọ́ nínú àdúrà àti pé bí a bá ti parí ìsìn a kì í tún ṣe ìpàdé mìíràn ìpàdé ìdákọ́ńkọ́ kan yálà lẹ́yìn ìjọ tàbí ní ìta a kì í ṣe ìpàdé kankan bí o bá ti gbàdúrà tán pẹ̀lú orin ọ̀fẹ́ tí ọlọ́run fún ọ pẹ̀lú iṣẹ́ ìyanu tó ṣe nínú ọkàn rẹ pẹ̀lú ìyípadà tí ó fún ọ kí o máa lọ sílé jẹ́ẹ́jẹ́ kí o má ṣe jẹ́ kí ẹnikẹ́ni àbí ohunkóhun kí ó dí ọ lọ́wọ́ ẹ jẹ́ kí a wo ìyípadà ọkàn ọmọ ènìyàn yẹ kí a wò ó láti inú Sámúẹ́lì kínní Sámúẹ́lì kínní kí a wò wípé ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ṣe iṣẹ́ ìyípadà nínú ọkàn ọmọ ènìyàn nínú Samuel kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án ó sì rí bẹ́ẹ̀ pé nígbà tí ó yí ẹ̀yìn rẹ̀ padà láti lọ kúrò lọ́dọ̀ Samuel Ọlọ́run sì fún un ní ọkàn mìíràn gbogbo àmì wọn ni sì ṣẹ lé ọjọ́ náà à ń sọ nípa Sọ́ọ̀lù ó jẹ́ ẹni tí ó ga tó síngbọnlẹ̀ ó jẹ́ ẹni tí ó dàbí ẹni pé ní gbogbo Ísírẹ́lì ó tayọ gbogbo wọn ṣùgbọ́n kò ní ìyípadà ọkàn nítòótọ́ ó jẹ́ ọmọ Ísírẹ́lì pàápàá ó mọ òfin gẹ́gẹ́ bí ọmọ Ísírẹ́lì ẹni tí a kọ́ni ẹni tí a tilẹ̀ lè sọ wípé ó ń ṣe ìgbọràn sí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ohun rere tí a lè sọ nípa ti Sọ́ọ̀lù ó sì ń fẹ́ ìyípadà ọkàn nígbà tí ó bá Samuel pàdé Samuel pàápàá tí ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run samuel pàápàá tí ó jẹ́ ẹni tí ó ti ń bá ọlọ́run rìn fún ìgbà pípẹ́ nígbà yìí gan-an ni a rí i pé bí ẹni yìí ti yí padà gbà tí wọ́n ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni ọlọ́run fún lí ọkàn mìíràn èyí ni à ń sọ ó ṣeé ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ọmọlúwàbí ó ṣeé ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ẹni tí ó ní ẹ̀kọ́ díẹ̀díẹ̀ ó ṣeé ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń ka bíbélì ìwọ pàápàá o ti ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ nínú bíbélì ṣùgbọ́n nísinsìnyí o wá síhìn ìmọ́lẹ̀ ìhìnrere ó tún mọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ sí ojú rẹ o wípé ìwà rẹ ìlépa rẹ èrò inú rẹ àwọn ìpinnu rẹ àwọn nǹkan tí ó ń jẹ ọ láti inú ọkàn rẹ àwọn ọ̀rọ̀ tí ó ń sọ láti ẹnu o rí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti inú ọkàn tí kò ní tí kò tí ì ní ìyípadà pátápátá nítorí bẹ́ẹ̀ o wá sí ọjọ́ ọlọ́run wípé ọkàn mìíràn irú èyí tí o fún ọ̀gbẹ́ni yìí ọkàn mìíràn irú èyí tí o fún àwọn tí ó wà nínú bíbélì ọkàn mìíràn irú èyí tí o fi máa ń ta àwọn ẹlòmíràn lọ́rẹ ní ayé ìsinsìnyí wá fi fún mi àdúrà tí a ní láti gbà nìyí jẹ́ kí a wo orin dáfídì orin dáfídì orí kọkànléláàádọ́ta orin dáfídì orí kọkànléláàádọ́ta láti ẹsẹ̀ ìkeje fi ewé ìsóòpù fọ̀ mí èmi ó sì mọ́ wẹ̀ mí èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedéédéé mi nù kúrò dá àyà sínú mi ọlọ́run ọlọ́run nìkan ló lè ṣe dáàyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi níhìn ni a rí i pé ọkùnrin yìí ó ń gbàdúrà bí dáfídì bí ó bá jẹ́ àwọn ẹlòmíràn lónìí a ó rí wípé wọn a máa bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ nítorí àwọn gbajúmọ̀ kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba nítorí àwọn ọ̀mọ̀wé wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba nítorí àwọn olówó àwọn ọba àwọn bọ̀rọ̀kìnní wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba nítorí àwọn tí ó dàbí ẹni pé wọ́n jẹ ìgbà ojúmọ́ wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba ṣùgbọ́n níhìn-ín ni ẹ̀mí ọlọ́run ni ó ń lu dáfídì ni ó kan àyà jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti dáa ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè bí ó bá jẹ́ ẹni tó ń ka bíbélì dáadáa ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí ó ti bò ó mọ́lẹ̀ nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogún àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ bí ọkùn bí dáfídì bí ó ti ṣe nǹkan tí ó bò ó mọ́lẹ̀ gbà tí ó ju bí oṣù mẹ́sàn-án ni nátánì ni ó wá bá dáfídì gẹ́gẹ́ bí ọba ó sọ̀rọ̀ fún dáfídì kò lò wákàtí kan tàbí wákàtí méjì ó pa òwe kékeré kan ó pa á fún dáfídì dáfídì gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí onídàájọ́ ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ báyìí ni nǹkan tó ń láti ṣẹlẹ̀ sí i ni Nátánì wá sọ wípé ìwọ náà gan-an ni ọba kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀ ó sọ wípé nítòótọ́ mo ti dẹ́ṣẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronú àdá ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí Nátánì ti wá tí ó sọ fún yín pé à ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà ìwọ ni apẹ̀yìndà náà ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán kò sọ wípé ẹ mo ti jẹ́wọ́ fún Nátánì Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run kí ó sì bẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ bí Nátánì bí ó ti lọ tán bẹ́ẹ̀ ni Dáfídì ló kúrò lórí oyè bẹ́ẹ̀ ló kúrò lórí àga ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè a máa dúró kí àlùfáà kí ó wá yí òun kúrò lórí oyè a máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé ẹ lọ gbàdúrà díẹ̀ náà o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù lọ wá àwárí ìgbàlà náà a máa dúró kí a sọ bẹ́ẹ̀ Nátánì ò sọ fún Dáfídì wípé kúrò lórí oyè o àwọn tó ń tò tí wọ́n fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan o lọ gbàdúrà ní sòun fún ara rẹ̀ ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́ ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀ ó bẹ̀ sí ní gbàdúrà wò láti ẹsẹ̀ kínní ó ní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ̀ nu ìrékọjá mi nù kúrò ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹlòmíràn máa sọ wípé ẹ bàbá ti ní ìgbàlà a ti ní ìgbàlà títí láéláé nìyẹn bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíràn máa rò pé bí a bá ti jẹ́ ọmọ ọlọ́run a ti jẹ́ ọmọ ọlọ́run títí láéláé nìyẹn wípé ìgbàlà tá a ti ní orúkọ wa tí ó ti wà nínú ìwé ìyè wípé bí a ti lè dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣeé ṣe kí a pàdánù èrè wa níwájú ọlọ́run ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́ a ó máa jẹ́ ọmọ títí láéláé dáfídì ọ̀rọ̀ bẹ́ẹ̀ dáfídì sọ pé ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìrékọjá mi nù kúrò rántí pé ọba ni dáfídì ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn ó kọjá adarí agbègbè ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tó bá ti rí i pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò kí ó sọ fún ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́ ṣùgbọ́n wo dáfídì ó bẹ̀ sí ní képe olówa ó ní ọlọ́run ṣàánú fún mi ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòyìn ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nà ọ̀pọ̀ àánú rẹ nu ìrékọjá àmínú kúrò ó mọ̀ wípé òun ti rí òfin ọlọ́run kọjá ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀ ó ní wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedéédéé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kò máa ṣe fẹ́fẹ́ nínú ẹ̀ṣẹ̀ kó máa sọ wípé ẹn obìnrin yẹn náà ni ó wẹ̀ níbi tó dáa obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀ obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀ kì í ṣe ẹjọ́ mi ẹni yìí ló jẹ̀bi kò sọ bẹ́ẹ̀ kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀ ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀ òun lẹ́lẹ́bi òun ni òun ní àìṣe déédéé ó ní kí olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédéé òun kí ó wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ òun nítorí tí mo jẹ́wọ́ ìrékọjá mi ní ìgbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ ìwọ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́ kíyèsí nínú àìṣedéédéé lè agbé bí mi yẹ kí n béèrè lọ́wọ́ rẹ ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ọ̀mọ̀wé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 ó sọ fún ọlọ́run wípé iṣẹ́ ọlọ́run nìyí wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láìjẹ́ pé ọlọ́run fún ní ìyípadà wípé ìjòyè ọ̀mọ̀wé tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga tàbí ẹnikẹ́ni tàbí olówó tàbí ọ̀làjú kan tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra ara rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ní ìyípadà àyà wípé ìbá ẹlẹ́sìn ẹlẹ́sìn níbikíbi o ò lè ní ìyípadà fún ara rẹ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà ó ní dá àyà titun sí inú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin sínú mi ó yẹ kí a lọ bá ọlọ́run sọ̀rọ̀ ó yẹ kí a lọ gbàdúrà ó yẹ kí a wọ ojú ọlọ́run lónìí kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ ẹlòmíràn bí a bá ti parí ìsìn a máa kánjú lọlé ẹ mo fẹ́ lọ wá a máa kánjú lọlé mo fẹ́ lọ ṣe tí mo fẹ́ lọ ṣe tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ nítòótọ́ dìde dúró tàbí kí o kúnlẹ̀ kí o sọ fún ọlọ́run kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya kí ẹ wọ́ ojú olúwa ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí òun fẹ́ ní ìyípadà àtúnbí tí ò fúnni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ búburú ó sì ń jẹ́ láti inú ọkàn wá èrò bú láti inú ọkàn wá ìṣe búburú láti inú ọkàn wá ìrìn búburú láti inú ọkàn wá ìjà asọ̀ àná kan odì nínú ọkàn láti inú ọkàn wá èyí kì í ṣe ìyípadà tòótọ́ ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé à ń fẹ́ ìyípadà gbogbo wa ni a láti gbàdúrà gbogbo àní á láti gbàdúrà àti ọmọdé àti àgbà àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́ gbogbo wa ni á láti gbàdúrà ni á láti bá Ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí à ń fẹ́ nínú ọkàn wa ìyípadà ọkàn ìyípadà àyà èyí ni à ń pè ní ìgbàlà tòótọ́ kí Ọlọ́run kí ó sọ wá di ọmọ kí ó yí ìṣe wa padà kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà sọ fún Ọlọ́run sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìyípadà ó ń fẹ́ àyà tuntun ó ń fẹ́ ọkàn tuntun bí o bá gbàdúrà ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ ọlọ́run kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà sọ fún ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́ òpó ti dé.